sáré tó wọ́n sọ nǹkan tí bàbá rẹ̀ sílẹ̀. So gẹ́gẹ́ bí àdúgbò tí a wà tó a lè rò pé àwọn kan kan fara sí sí sọ̀rí kan kan lè tó kọ bàbá. Gbé ṣe ṣé sọ̀rí kan rẹ̀ ṣó wà ó dé ọ̀dọ̀ bàbá gangan àti pé ṣé ìlànà sọ̀rí kan rẹ̀ ṣe ìlànà tó bá tó bá sínú àlejò ọ̀la ọ̀rẹ́ tó wà nínú. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله نعم شيخ عبد القادر الجيلاني رحمه الله تعالى انت ebi mọ̀ ń pa wọn òní tí mo sọ yìí tí a bá wo Sheikh Abdul àwọn tíra tí wọ́n kọ́ lára tíra tí ó gbajúmọ̀ jù òun ni alhóníyàtú lè tọ́rí bí orí ìtìlhaq alhóníyàtú lè tọ́rí bí orí ìtìlhaq tíra yìí ó ṣàlàyé àwọn nǹkan tó yẹ kó jẹ́ àdìọ́kàn tí ó yẹ ká tẹ̀lé àfáàdẹ́fìrin ń bẹ̀ wípé ìlànà al-imam ahmed alayhi rahmatullah làwọn bẹ lórí ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa gbogbo àwọn al-firaqu dalla من المعتزلة والأشاعرة والشيعة روافض àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ipi àwọn ìjọ wọ̀nyí ìjọ àmì ni wọ́n àwọn bí àwọn mọ̀tẹ́zílà àwọn àṣáírà àwọn màtùrìdíyà àwọn ṣíàrọ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kí mọ́rọ̀ orin kíkọ nǹkan nǹkan mara wọn afọ́ akọ̀ndẹ́mù ẹ̀ nínú tíra tí mo sọ yìí so ká máa tí sọ wípé kíyàn ló ń fi ń sin lọ́hùn ní pẹ̀lú à ń lùlù kìíní so ẹni tó bá ka tíra yẹn yóò mọ̀ wípé ọ̀tọ̀ ni tí afọ́ àsọ ọ̀tọ̀ ni táwọn tán lẹ́ra mọ́ ọmọ ọ̀tọ̀ ni tán ṣe a sọ wípé àpò ní o bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa náà ṣe ní kùdìẹ̀kùdìẹ̀ torí pé ọmọ èèyàn ní gbogbo wa ṣùgbọ́n tí yàn bá ka tírà yẹn yóò mọ̀ pé ọ̀tọ̀ ni táwọn èèyàn ń ṣe lónìí tán lẹ́ra wọn mọ́ bí àwọn nàfọ́rá bọ́n ṣe lẹ́ra wọn mọ́ ànábì Ìsá aléṣọ́látọ̀sán ló pé ọ̀tọ̀ ní tánàbí Ìsá sọ ọ̀tọ̀ ní tán ṣe bẹ́ẹ̀ ni kéèsì Abdulkadir Jilani rahimahullahu ta'ala àti kéèsì àwọn tí wọ́n lẹ́ra wọn mọ́ ó ní tíra kẹta fún ẹ̀kọ́ náà tí wọ́n ń pè ní tíru al-asrar tíru nínú tíra yẹn afáàfin àwọn oníṣúfí sí ọ̀nà bíi méjìlá wọ́n sọ oríṣiríṣi ọsọ ọdẹ́lẹ́wù àwọn tí wọ́n máa ń lùlù tọ́láwọn fi ń sin lọ́n afá kọ́ndẹ́mù wọn bẹ̀rẹ̀ sọ wá láwọn oníṣúfí tó gbádùn ni àsòfíyà tó sùn níyà àwọn oníṣúfí tó ń ṣe súnnà so gbólóhùn sòfíyà gbólóhùn tán yẹ látara súfù ni kí là ní súfù òní wúlì ṣùgbọ́n làwọn tó ṣe rí pé wọ́n máa ń sin lọ́run ṣùgbọ́n táríkà ni wọ́n wọ́n a máa waṣọ wúlù tó gbáyà àwọn ya máa sọ pé àwọn oníṣúfí that is àwọn aláṣọ wúlù ṣùgbọ́n à ń jìnà sí àwọn nǹkan tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ lára ìròyìn wọn ni à ń ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ lára ìròyìn wọn ni dàtí sí tánàbí wá sọlọlọ àfàlà wọ́n ń ṣe ìtóníkà jìnà sí wọ́n jìnà sí ṣùgbọ́n tó yí pé tálíkà ni wọ́n ń wọṣọ owó làwọn èèyàn fi ń pè wọ́n ní kí asòfíyà àwọn asòfíyùn ìtàwọn èèyàn fi mọ̀ wọ́n nípìnlẹ̀ yẹn àwọn àfẹ́ẹ̀sì tán máa wá ń tako súnfí tán máa ń tako súnfí àwọn ní gbólóhùn yẹn nìyí kò sí lásìkò ànábì sọlọlọ àfàlà ẹ ká fi gbólóhùn yẹn lẹ̀ gbólóhùn tó ń bẹ lásìkò anẹ́sọ̀lá àtàlá ní agbóhùjù ìráyé sá ìyẹn lànẹ́sọ̀lá àtàlá ń sọ fún wa ipe ká ṣe kí ni kárí ìráyé sá káráyé sá sọni tó ń ráyé sá yóò mọ̀ ṣe ń tọ́lọ̀ ń pa láṣẹ yóò mọ̀ jìnà sí tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí dẹ́ni kátàlórí máa tún wà mọ́ òun ò ní wa nǹkan yẹn mọ́ ìtànkẹ́lẹ́ ìráyé sá òun ni pé nísìn ẹlòmí yóò mọ̀ tọrọ lọ́wọ́ àwọn èèyàn ẹlòmí ò nílè tọrọ lọ́wọ́ yín ojú ò mọ̀ tí ó ní ìdí nǹkan yẹn oṣù náà kò nílè lékiri kò nílè mọ̀ tọrọ lọ́wọ́ yín eléyìí lára nǹkan tẹ́ ń pè nìkan ní azóòdù yẹn gẹ́gẹ́ bí tánàbí sọ pé ishab fi máa fi àìdí náà ṣe zúdù kúrò níbi tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yóò hẹ́ bákan náà àwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ yóò hẹ́ bákan náà táwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ tábàárì yẹn fi ń sọ pé kò wọ́n ń bá àwọn èèyàn fún nǹkan wọn lówó náà mọ̀ yín tábàárì yẹn kan ní ṣùgbọ́n yà fà á tí ò kì í ṣe wọ̀dùwọ̀dù á bá wọn kankan mọ́ra wọn wọ́n máa nífẹ̀ẹ́ wọ́n àfà bẹ́ẹ̀ unlike àfà tí ó máa bá wọn tó ṣe pé yóò tún wọn fọpọlọ wọn ṣeré lónìí aláàjì àtìpàwọ̀ aka kùránì àti sọ kùránì kankalẹ̀ fún ilé yìí àfihàn àti fíìmù ẹ̀hùn láka àbí aka olówó tó bá ní làákà àdìmọ̀ pé bàbá ẹ̀nà mọ́ pọ́pọ́lọ̀ mi ṣeré ni tó ti la fẹ́ lò ń gbélé yìí òní pé àwọn àfá àtàmọ́ ń tako súnfí àwọn ní kò nídìí ká pé gbóyún tí àwọn èèyàn ń ṣe nígbà ẹ̀ kò nídìí ká pé ń súnfí yíyà ẹjẹ́ àpè ní kí ni azohud so léyìn ní kò ń ṣe tí èyàn mọ̀ ló ń fa lọ́pàá tó wá ló ń ṣe súnfí fún ẹgbẹ́ tí súnnà gbé kalẹ̀ ló ń tẹ̀lé kò ń ṣe pé bídíà kan ló ń fà nítìyàn bá àwọn àzkárù kan kalẹ̀ nísìn ó ló ṣe àzkárù yẹn abèlọ rẹ̀ pé ẹ̀rí dà fún oníṣẹ́ kò ti kílọ̀ aburú ń bẹ̀ ọ̀rọ̀ kí ló burú bẹ̀ kọ́ sánẹ́bì ní kò ṣe tó ń ṣe yìí là ń sọ tánàbí ní kò ṣe tí ó bá ti fẹ́rí fún fílẹ̀ ẹ̀tọ́ bá ní súnfí ló ń ṣe irú ọ̀nà súnfí bídíà ló ń ṣe súnfí kọ́ ló ń ṣe torẹ́ àwọn àfọ́ àṣáájú ní wọ́n pín ọ̀rọ̀ sùfíyà wọ́n pín sọ́nà mẹ́ta wọ́n láwọn kan bẹ tó ń pè ní sùfíyàtú alhaqaiq àwọn làwọn oníṣúbí tó ṣe wípé wọ́n kàn ń pera wọn lórúkọ yẹn ni ìta ń ṣe gangan súnná àtìráyé fáná ń ṣe àwọn tó ń pè ní kíni sùfíyà tó rọ́sùn àwọn kan pèrà wọ́n súfí lásán súfí ẹnu lásán àwọn oníkí tí so bẹ́ẹ̀ làwọn kan bẹ́ẹ̀ ló ṣe ike sùfíyà tó arzak kákàmọ́ jẹun kámọ́ fi jẹun ni ìyẹn ló pọ̀ jantirẹrẹ lónìí ẹlòmí kan dàtọ̀ súfí bóra òun ló sọ fún yí pé kí ni èèyàn sá mọ́ kí wọn ẹ̀wọ̀n wọrí ojújojú lọ kìníkan ju kìníkan lọ so táwọn àbábá ń tako súnfí lónìí àwọn súnfí tó ń tako làwọn tákàn gbé nǹkan kalẹ̀ tí ò tẹ́rin fún tán ṣe àbáwọn tó ṣe rí pé àwọn nǹkan tó jẹ́ nǹkan haramu ìlú ẹ̀nà ti lú ẹ̀ ṣùgbọ́n ni tó dúró ti súnnà so ẹni yẹn ó pèrè lóní súnfí òun kọ́ ní ìṣù so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ so Sheikh Abdul Qadir Al-Jilani tá a bá ka tíra rẹ̀ àmọ́ bí tá a fẹ́ tó sí at least mo dárúkọ tíra méjì tára tíra ẹ̀ náà ni Futuhul Ghaib tíra Futuhul Ghaib àbí Al-Ghunya li Talibi Tariqil Haqq tíra méjèèjì Sheikh Ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n tábà máa sọ̀rọ̀ pa tíra méjèèjì tánẹ̀ máa ń rìn fẹ́ẹ̀sì wọ́n á dẹ̀ sọ pé Abdulkadir Jilani min kibari ulamai hanabila lára àwọn àgbà àpá àwọn hanabila ló wà a sọ pé àpọ́wò níbi tán kú sí o bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa náà ṣe níbi tán kú sí ṣùgbọ́n àwọn kan fira wọn ti sọ́dọ̀ rẹ̀ lónìí bí ìgbà tí àwọn nàṣọ́rọ̀ fira wọn ti sí ọ̀dọ̀ ànábì Ìsá ni a nípa ànábì Ìsá lẹ́ni ibi nítorí ipá wọn kan ń pè lọ́lọ́run àbá ń pè lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni a ní kọ̀ndẹ́mù Abdulkadir Jilani nítorí pé àwọn kan lùlù kan láwọn fi ń sin náà ń tán lẹ́ra wọn mọ́ in tó wà nílẹ̀ la máa wò sọ̀kò jẹ́ bí yẹn jẹ́ ọláwà àìlà Thank you pípà. Náà káka alkùránì nínú fóònù àti káka nínú pépà èwo ló ní ládá jù. Méjèèjì náà ló ní ládá. Tàbá kàá lórí, tó bá jẹ́ pa a lórí, tàbá kàá ó ní ládá àbárẹ́ kàá lórí fóònù gbàtàmà gbé sórí fóònù oníláadá bá kàá nínú tákàndá oníláadá èwo ló níláadá jù gbogbo ẹ̀ náà ló ní láàdá tó gbà tá bá ti kà dáadáa lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ìkọ́ alkùránì sínú pépà èyí tó kéré gan ni èyí tó pọ̀ jù ní kan kọ́ síbi egungun kan kọ́ síbi pákó òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ló pọ̀ jù tó tí wọ́n kó jọ létà ló di pé wọ́n invent nǹkan pè ní kíni pépà tí wọ́n kọ́ sínú pépà so nísìn tó bá di pé kí ni fóònù wọ́n ń gbé sórí fóònù ayé tún dàgbà sókè sí náà ayé ń dàgbà sókè sí àwọn tíra ta mọ́ ń sọ wípé à ń kà láwọn tíra táwọn àfá àṣáájú tí wọ́n kọ sọ̀rọ̀ Bukhari ní sọ̀rọ̀ Muslim ní nǹkan kàmọ́ra wọn ìdààmú tí wọ́n ṣe láti fi kan wọ́n kalẹ̀ ló ń lọ yẹn ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn yẹn wọ́n rọra gbé wọn sórí kí ni orí fóònù nísìn fóònù kan èèyàn lè gbé tíra tó ṣe wípé tán bá níkan tú gbogbo tíra yẹn lẹ̀ ó fẹ́ lè kún gbogbo túwìtì ẹ lè sórí fún ní ibi tí nǹkan rọrùn lé so èèyàn kà nú fóònù ó kà pépà láàdá yẹn ni kò jura wọn lọ lókùn àdéhàn bá ti kà á dáadáa àtẹni tó ka ọ́fàǹdì náà tó ṣe pé ó ń kà lórí láàdá yẹn ò ni kò jura wọn lọ ṣùgbọ́n ìyàtọ̀ tó ń bẹ láàrin fóònù àti pépà òun ni pé ẹni tí ò bá mọ́ kó mọ́ mú kùránì pépà dání ṣùgbọ́n fóònù nísìn kò ń ṣe kùránì lámúdání tá a bá mú fóònù dání òun jẹ́ pé kò ń ṣe wàá ẹ̀sìn tí ń bá sọ mọ́lẹ̀ àní kí kùránì jáde ńlẹ̀ àríwẹ̀kọ́ àyẹ̀kọ́ á ní á ah, ó fóònù yẹn mọ́lẹ̀ ẹ̀wọ̀ kùránì pépà wo ló ti lọ báyìí kùránì ló lọ báyìí ẹ̀rẹ̀ ìtẹ́ kan máa rí òun náà ni àwọn kí àwọn ships oríṣiríṣi lẹ máa rí ń bẹ́ so ìyà tó ń bẹ láàrin ènìyàn so o ní pé ṣé a lè gbá fóònù a lè gba mú dání ẹ́ a lè mú dání ṣá lè mú ìyẹn tí àbá mọ́ ni mò ń sọ o kùránì ṣá lè mú dání tá àbá mọ́ ìyẹn kùránì tí wọ́n kọ sínú pépà àbí kọ sínú egungun àbí kọ sínú òkúta ṣá gbé dání ní tí ó tẹ̀wọ̀n ní pé a lè gbé yẹn dání ṣùgbọ́n fóònù a lè mú dání torí pé mọ́lẹ̀ fóònù mọ́lẹ̀ kùránì kọ́ ni ààrí ń bẹ́ so ìyàtọ̀ tó ń bẹ́ ń bẹ́ táà bá mọ́ a lè ṣe pé a lè mú kùránì a lè mú fóònù dání kò bá lè pé kùránì ń bẹ́ rẹ̀ so a dẹ̀ lè ka kùránì yẹn náà a lè ka Al-Qur'an yẹn náà bí àlálùwàlá ìyẹn ta mú fóònù dání so tí ẹni yẹn bá ní jẹ̀nàbà lára tó bá ní jẹ̀nàbà lára àbó ní haidi lára so ó dá kéèyàn avoid kíka Al-Qur'an ní stéètì jẹ̀nàbà ṣùgbọ́n ìwò lálùwàlá báyìí pé Kùránì tí wọ́n kọ sínú pépà ní tó dáa ní so eré abẹ́ la máa kàn ṣùgbọ́n ìwò ló ní ládájú ń pa kíkà so kò sí yàtọ̀ nílé wọn bá wà eh, rẹ̀. Òun náà mo ti ṣe lálàyé ń sìn, ṣé àìkú ẹnu ń bẹ láàrin àwọn àfáà lórí, àfáà tó wá sọ pé kéèyàn ka nínú mùsáàfù lórí ju kéèyàn ka nínú ah, fóònù lọ yóò mẹ́rin wá torí pé kásọ pé káka lórí nídìyàn kan alkùránì lórí ni tó bá ti ń ka tí ò ṣe mistake ṣe ó ṣe kí ni kò sí nǹkan tó burú mẹ́ dẹ̀ ń láyà ní sọ̀lá àtọ́lá mọ́ ṣe pọ́ sí pépà ká ń gbé sí ìkọ́ ló wà ń gbà yẹn tó bá rẹ́ sọ pé èwo ló dáa jù ìhábẹ̀rẹ̀ pé kábẹ̀ kó mọ́ lọ ka tẹ́lẹ̀ gungun àbí oní òkúta ìyẹn ló dáa jù torí pé ẹ̀ ló ń bẹ́ẹ̀ lásìkò ànábì sọ̀lá tó kò ní ìdíkà mọ́ lọ gbogbo bẹ̀ yẹn kókó ni pé àkùránì ni ó ń kà sọ̀rọ̀ láwọn àlẹ́. Ìjọba pẹ́sìn tó ní pé tí wọ́n bá ń kí wọn, èyí tí àbí àyè bá tí wọ́n ń kí wọ́n jẹ́jẹ́, kò tí wọ́n bá ń kí wọ́n kí wọ́n tó kí ń ìpín díẹ̀díẹ̀ pé tó wà ní fún lọ ẹ̀ẹ́ tí ọba àgbàrà rẹ̀ tó máa ń kí wọn ní ìgbà tí tẹ́jú kan máa ń jàgbó tí aago méjì aago mẹ́rin aago mẹ́jọ lọ àgbà wọn ní ìlú. náà ti máa gbọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ yé dáadáa ní àfá àárí àwọn èèyàn míì tó máa ń kéwú tó máa ń ka kéwú díẹ̀ sókè níbi àbí ìrùn zoro àbí ìrùn asiri tán lè kà bí aya kan méjì sókè tó bá ṣe pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam a máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó yẹ pé yóò ka bí aya kan méjì yóò ka sókè tó bá ń kírun zoro àbí irun asiri so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn kan gbọ́dọ̀ ṣọ́ra fún kárí ni ní gbọ́dọ̀ ṣọ́ra fún kíní kárí ni ẹlòmí o máa ṣe kíní nítorí bójá àfẹ́ káwọn èèyàn takò ó fẹ́ kan takò ó kàn fẹ́ dá ìṣúlẹ̀ ní mọ́ṣáláṣí tó wà so ẹlòmí mọ̀ ń ṣe léyìí nítorí nǹkan báyìí so agbọ̀rọ̀ ọmọ ṣẹ́ẹ̀kì ìkíláàsì wa náà kí wọ́n ti pé ìkàtà kan máa fi dá wàhálà lẹ̀ káàkiri àdúgbò àbí mọ́ṣáláṣí òun ni èyí tí a máa ṣe àpèjúwe nísìn èèyàn fẹ́ kírun látò bá ti jẹ́ pé ẹ̀gbìn yìí gbẹ́ nǹkan kan wà bẹ́ẹ̀ ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ó kàn gbọ́ àdídì ló bá lọ mọ́ṣáláṣí àdúgbò wọn ló bá wọ pàtàwọ̀ ọdún mọ́ṣáláṣí so pàtàwọ̀ pàtàwọ̀ mọ́ṣáláṣí kà án wá ní ewé eléyìí tó a kí ló ń ṣe oyin àsúnà ni irúsúnà òṣìwò yẹn so ó ti jẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam sọtánì gba fi bàtà kírun ó fi bàtà kírun ní mọ́ṣáláṣí tí ẹ̀pẹ̀ ń bẹ ń bẹ òun ṣe mọ́ṣáláṣí tí wọ́n lẹ táìsì mọ́ òun ṣe mọ́ṣáláṣí tí wọ́n gbé rọ́ọ̀gì sí nísìnyí àwa ti ń lẹ táìsì mọ́ rọ́ọ̀gì wa ẹ̀mọ́ mọ́ṣáláṣí wa à ń lẹ rọ́ọ̀gì à ń tẹ́ rọ́ọ̀gì sí mọ́ṣáláṣí wa tó tí wọ́n á wò pé kò sí nǹkan tó wúlé kí ẹ̀ máa fi bàtà kírun ní mọ́ṣáláṣí kan tẹ́ rọ́ọ̀gì sí ẹ̀kọ́ wọ ṣú rẹ̀ kó wọ́n bíyẹn náà fílà ṣúwẹ́ ló ní ìfẹ́ràn wàhálà yóò wà lọ sí mọ́jọ́lá ní ẹ̀rọ ní àhà ìrọ̀ ìta máa ṣe lè léyìí yóò máa pa wàhálà àwọn afẹ́ẹ̀sìn rẹ̀ ní gbogbo nǹkan báyà àní ìdíẹ̀ so kéèyàn àbọ̀ ìgbèrú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n súnnà súnnà ni àníṣọ́lá ta máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó ka àyà kan méjì sókè níbi ohun zoo asiri tíyàn bá ṣe pé yàn lẹ́bi kọ́yàn lẹ́kọ̀ọ́ mo ṣe pé mo fẹ́ fi dá wàhálà lẹ̀ láwùjọ kò sí nǹkan tó burú ní ilé ìkọlá wàhálà ṣe ìbéèrè ìbéèrè ní ìsinmi wípé ó ké ibi tó yẹ kí èèyàn ti ka kéwú jẹ́jẹ́ èèyàn wá ka kéwú yẹn sókè díẹ̀ débi pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ń gbọ́ eléyìí kò ń ṣe nǹkan tí ó bá mu torí torí pé tó yẹ ká kà jẹ́jẹ́ ó yẹ kí ó ṣe kí ni káka sínú wa ni àákà múùbù ẹnu wa àmọ múùbù ète wa ìtàn ní àtìfárárò yẹn tí wọ́n bá ti rí pé à ń kà tẹ́lẹ̀ omi tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń gbọ́ ó ti di aljar àti ìkà sókè yìnyẹn so ìkà sókè èyí tó kéré jù nínú kàkéhùn sókè òun ni káka sókè délẹ́dùpẹ́ ni tó wà ní ẹ̀gbẹ́ wo lè máa gbọ́ wa àkọ́lù járe yẹn èyí tó kéré jù yẹn ṣùgbọ́n tá a bá kàkéhùn jákè níbi tó yẹ ká ti kàkéhùn jẹ́jẹ́ ṣó bá àrùn wa jẹ́ kò bá ìrùn wa jẹ́ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tá ẹnkọ́rẹ́jì àwọn èèyàn tí wọ́n máa ṣe ọmọ wà lọ. náà àwọn ìrun wa anábìkọlọlá ọ̀tọ́láńṣọ́lá ìyá àwọn àsìkò bá ti máa fi kírù ṣòkòtí tó jẹ́ ìrun aago méjì ìrun aago mẹ́rin ìrun aago méje ìrun aago mẹ́jọ ìrun aago mẹ́fà òsì tó jẹ́ bẹ́ẹ̀ àwọn àmì ìlànà bí fún wa sọ́lọ́lá àtàrà tí àwọn àmì ẹ bá àgírí pẹ̀lú àwọn àsìkò tá a dárúkọ yìí kò sí nǹkan tó burú mẹ́. ṣùgbọ́n tó bá ti yí yàtọ̀ sí láwọn àsìkò kọ̀ọ̀kan àfi ká tẹ̀lé ìtànàbì sọ̀wọ́ nísìn ní àsìkò tá à ń sọ̀rọ̀ yìí sí ìrún áńtírì akó kọjá aago mẹ́rin díẹ̀. fẹ́ tó ti máa pa lórí pé pọ́tà tó fọ́ làwọn ò máa pèrò ẹnìyẹn ń pèrò ìfọ́ kí wọlé lásìkò táwa yìí so ní nǹkan bí aago mẹ́rin kọjá díẹ̀ òun ni a ti wọlé lásìkò ìta ìgbà tó yẹ ká pè òun nìyẹn bẹ́ẹ̀ ni ìhun zuru òun náà ti ń wọlé di aago kan ọ̀ bífọ́ aago kan díẹ̀ ìṣẹ́jú mélòó kan bífọ́ aago kan ó ti ń wọlé káwá pàpágo méjì nìkan là á máa pèrún àti ṣe àti dun àwọn èèyàn láǹfààní àti tètè kírun bífọ́ aago ní àsìkò tó wọlé gangan àtọ́ pé mo tán kílágo méjì àsìkò ẹ̀ ti kọjá méjì àbọ̀ mẹ́ta mẹ́ta àbọ̀ tó fọ́ àsìkò zúmi náà láṣìwọ́ kò sí kọjá ṣùgbọ́n ká kírun ní ìbẹ̀rẹ̀ àsìkò rẹ̀ ló fi dáa jù lọ àfi irun ìṣá ní kí á di ilé rẹ̀ ló dáa jù gẹ́gẹ́ bá mi bọ́ Muhammad sallallahu alaihi wa sallam kò jẹ́ bó ṣe jẹ́ Allahu a'lam. Ìsànwó àrẹ̀kùn sí ọjọ́ àwọn ìlú tó pé ẹ̀sẹ̀ ọ̀tọ́mọ́látà fọ́ ṣe nílùú torí àwọn ìlú tó bá ṣe ìdí gúgùn àti kírísẹ̀ ọmọ ń dájọ́ ọkùn sí rẹ̀. Báwo ni àwọn alábẹ̀rẹ̀ ṣe lè kò ọdí mo fẹ́ bèèrè àti pé tọ́lẹ̀ bá fẹ́ kúrò nínú ilé ẹ̀ náà ìjọba wọn fún ọ ní ìgbà láyé kọjá lè kúrò nínú ìlú. Tọ́lẹ̀ bá ṣe ibi ìsìláàmù náà ìjọba máa dájọ́ ọkùn náà eléyìí ìtí ohun púpọ̀ ni but àwọn amóhúngbà àwọn èèyàn kọ̀ọ̀kan kéṣe wípé ìjọba máa ń pọ́níṣì wọn bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n ń pè láwọn Rohingya àwọn tó ń pè láwọn Rohingya so ìjọba máa lè mọ́ wọn ní àwọn tó ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni bọ̀ kò common pípé kí ìjọba máa lè kan tì ní ìlú so ṣùgbọ́n ní situation bẹ́ẹ̀ àwọn tí ó bá rí bẹ́ẹ̀ wọ́n á kúrò nínú ìlú náà ni wọ́n á kúrò nínú ìlú torí pé ẹ̀sìn wa ó pàtàkì ju gbogbo nǹkan tó kù lọ ó pàtàkì ju gbogbo nǹkan tó kù lọ ká gbé ẹ̀sìn wa ká gbé fa ó ju gbogbo tó kù lọ. Allah subhanahu wa ta'ala ni innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim. Allah ni àwọn tí àwọn màláìka gbẹ̀mí wọn nígbà tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn àwọn màláìka wọn béèrè lọ pé kọ́ọ̀lù kí wọ́n kùntù wọ́n ní kí ló ṣe yí kọ́ọ̀lù kúnnà mùsàdà àfihàn fil ard wọ́n ní àwà ọ̀pẹ́ẹ̀sì nínú ìlú wa ni àwà ọ̀pẹ́ẹ̀sì nínú ìlú wa àwọn kèfèrí wọn àjẹ́ ká gbádùn kọ́ọ̀lù abdullahi wà sí àtàlùfàtọ̀ hajjiru fíha ọlọ́run àwọn màláìka wa ń sọ fún wọn wípé ẹwà ọ̀pẹ́sì ní ìlú yìnbó ṣe yẹ ọlọ́run ọgbọ̀ fẹ̀ ní dandan ní kẹ́ kú sínú ìlú yẹn ẹ kúrò ń bẹ̀ lọ́bọ̀ bí sọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní fàwùláìka máa wà òjò ànà àwọn wọ̀nyí ibi tí wọ́n dé ti já àná mà ní pàpá àtúnṣe àti gbọ̀tán burúkú dẹ̀ ní ilẹ̀ mùtàdà والنساء والإبدان لا يجدون حيلة لا يتسعون حيلة ولا يتدون سبيلا àfàwọn ọkùnrin àtòbìnrin àtọmọdé tó ṣe pé wọ́n rọ́nà gbé ìgbà di pé wọ́n dè wọ́n mọ́lẹ̀ wọn àrídí lọ wọ́n tì wọ́n mọ́lẹ̀ láyé tẹ̀tẹ̀rọ̀nà hílátán wà láyé àtẹ̀dúnà tẹ̀lélà tí wọ́n rí ọ̀nà lọ fọ́ọ̀láìka ọ̀sán láwọ̀ àyà àwọn ọ̀kan láwọ̀ àfúwọn gọ́fúrọ̀ àwọn yí ọlọ́wọ́ bó ṣàmójúkúrò fún wa ọlọ́wọ́ ọba aláforíjì ní ọba ní àmójúkúrò yìí sọ́rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á fi ọkàn wọn máa sin lọ́hùn tó bá ti pé tán máa ń sin lọ́hùn ní ọ̀nà tó yẹ kán fi sin lọ́hùn ń fìyà jẹ wọ́n ni wọ́n á fi ọkàn wọn máa sin lọ́hùn so yorùbá náà máa sọ pé a lè mú ẹṣin lódò yìí a lè ṣe kíni a lè fún pọ́ọ̀tì ẹ̀ láti mú omi ọ̀rọ̀ ẹ̀sìn inú ọkàn ni tẹ́yàn bá níbi níbu nínú nǹkan àti gbà kúrò nínú ọkàn rẹ̀ ó ṣe kí ni ó lágbára so ṣùgbọ́n nǹkan yìí ò fi bẹ́ẹ̀ common lágbàáyé ni sẹ́ni tí ó bá wo kóhùn fẹ́ kúrò nínú ohun tó hùn rẹ̀ sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ó léwo pé torí òkèlè tóhun rí bẹ́ẹ̀ ni ò fẹ́ fi kúrò mo láti sọ pé ẹ̀sìn wa ó pàtàkì ju gbogbo tó kú ara wọn sàábé wọn kúrò mọ́ka ẹ̀rí ìfowó kalẹ̀ ó fi dúkìá kalẹ̀ nítorí ẹ̀sìn Islam wọ́n lọ Mọ̀dínà wọ́n lọ Ethiopia wọ́n lọ káàkiri nítorí ẹ̀sìn so ẹ̀sìn ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n lónìí àwọn ọmọdé kánà wípé kí ni ẹ̀sìn ló kéré nínú gbogbo nǹkan ẹlòmí àṣọ wípé kí ni à mọ́dẹ̀bí irú nítorí ẹ̀sìn o mọ́dẹ̀bí irú nítorí kí ni nítorí ìtumọ̀ ní pé ẹ̀sìn yẹn ni ti pọ́npọ́n náà nítorí kí ẹbí lè ṣe kí ni ó lè wà pọ̀ ṣùgbọ́n tí ọmọ bá fi kọ́ wa ní pé ẹ̀sìn ju gbogbo nǹkan lọ àárí bàbá tó jẹ́ kéfèrí tọmọ jẹ́ mùsùlùmí ìtókù láàrin wọn òun ni ẹ̀tọ́ ọmọ sí bàbá ẹ̀tọ́ ọmọ sí ìyá ẹ̀tọ́ ọ̀yá kọ́mọ ìtókù nìyẹn ṣùgbọ́n ẹ̀sìn wọn ọ̀rìn compromise olùgbẹ́sẹ̀ tó wà bá àwọn iṣẹ́ ẹ̀sìn láì kọ́ ẹgbẹ́ nǹkan tó ń ṣe kó ń bá ṣe ẹ̀ẹ́ làkúndé òkun wa lè dín tọ́lọ́wọ́ bá ní kánẹ́bí sọ̀lá àtàlà ń sọ fún wọn àbúláàdì àti ànẹ́bí sọ̀lá àtàlà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ànẹ́bí jẹ́ sí àbúláàdì ẹ̀sìn ló sọ ànẹ́bí tó wọ́n jágbéjọ́ tí wọ́n bí ànábì sallallahu alaihi wasallam Abu Lahab oúnjẹ tó ń yọ̀ ní tó ń dunú débi pé kan ní àwọn ẹrú rẹ̀ lóbìnrin ó túlẹ̀ nítorí pé ọlọ́run ọba jogún ọmọ fún àbúrò rẹ̀ tó ti jáde láyé torí pé Amina ó ń bẹ nínú oyún òní Abdullahi jáde láyé ìgbà kan wá bí ànábì sallallahu alaihi Abu Lahab tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ànábì inú rẹ̀ dùn ṣùgbọ́n ní sínú rẹ̀ dùn nítorí pé àbúrò òun ó bímọ òun náà lẹ́yìn tó tún wá ń takò ọmọ àbúrò rẹ̀ nígbà tó di òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ló wá sọ pé tábàlákàyà Muhammad kò ní dá fún eré Muhammad aláhàbà jama àkànná ṣé ìsọkúsọ tó sọ tó fi kó wá jọ nìyí ọlọ́wọ́n bá dẹ̀ dá padà fún pé kí ni tábà tí á da àbí láàbí wà tábà má a rìn gbogbo tó kójọ lọ́rọ̀ ní kò ní wúlò fún ẹ wọ́n àti ìyàwó rẹ̀ ìnálẹ̀ wọ̀ ibi tí ẹ̀sìn tó lágbára dé nìyẹn so ṣùgbọ́n yìí ò ní ká má ṣe dáadáa sí àwọn ẹbí wa láyé ètò ẹ ká fi ṣe dáadáa sí wọn ìyẹn wà túmọ̀ sí ṣe dáadáa sí wọn kò túmọ̀ sí ká mú ẹ̀sìn wa ká fi gígùn lójú nítorí pé àfẹ́yọ́ wọn nínú sọ wọn bá wà mo fẹ́ béèrè nípa àwọn àsìkò yìí tí mo kọ́ bá ṣe ìrìnkú wá pọ̀ ìṣó. náà gbogbo irun yàtọ̀ sí irun àṣùbà ó ṣe kí ni ó ẹ̀kẹ́ǹdì ju àsìkò òun kejì mo rò pé nísìnyí akérò áfíríkà ń sìn lókùngbà tí òun ò bá tí wọ̀ tí òun ò bá tí wọ̀ àsìkò ìrun áṣì láti wọ̀ bó ti ẹ̀jẹ̀ wípé ànábì sallallahu alaihi wasallam ó discourage wa láti máa dìlé ìrun áṣì di ìgbà tí òun fẹ́ lọ wọ̀ ànábì ní tilka salatu munafiki kí ẹ wọ́n kí wọn áṣì títí dìgbà tí òun fẹ́ lọ wọ̀ ìrun munafiki ni orí yẹ́jìlì sí ẹrùkọ̀bù shams munafiki yóò lọ jòkó yóò mọ wòrò àtàyèrè kánà tẹ́nà kọ̀rọ̀nà ìṣọ̀ ìtàn ìgbà tó di kóòrùn bá fẹ́ lọ́wọ́ kọ́ọ̀mà fanakọ́rọ̀ àrùbà yóò sáré kíra kàmẹ́ láyé tó láàfin ilẹ̀ kọ́lílà yóò kàn ti ọlọ́run ọba díẹ̀ nínú munafiki nù tó kò dá ṣùgbọ́n ṣe yẹn túmọ̀ sí pé àsìkò oorun áfíríkì lọ àsìkò rèé lọ tí mọ́gìbò ṣùgbọ́n ẹni tí kò ní ní ẹ̀ṣẹ̀ rárá òun lẹ́yìn tó wá sí pé làlú rí bá wà fún bí ẹni tó sùn gbàgbé ìgbà tí ó jí ojú nínú táìmù tí a wà yí lápòjú rẹ̀ òun ló lọ tají so tó bá kí wọn á fi rẹ̀ kò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó ṣe wípé òun máa mọ̀ tó wá wo pópó mọ kì í sì ó lẹ́ṣẹ̀ tí kò dìlé rẹ̀ ṣùgbọ́n àsìkò rẹ̀ náà ló sì kì í lópin ìgbà tó rùn bá ti wọ̀ so bẹ́ẹ̀ náà ni ìrùn mọ́ green tásìkò ìṣáyò bá ti wọlé oṣù méjì ìwọ̀n ìṣáì eh, náà tásùgbò bá tí ìtò lọ́dọ̀ pọ̀lọpọ̀ àwọn àfá àsìkò ìṣáì ló ṣì wà àwọn àmì ìsọ wípé bí ìdájí òru ni tẹ́lẹ̀ yìí òun ló fi lọ́kàn balẹ̀ jù òun ló fi lọ́kàn balẹ̀ jù ìrun àsùbá tó extend di ìrun àìlà ni rárá ó extend di ìgbà tí òun bá yọ tóun bá ti yọ àsìkò òun àsùbá ti kọjá àsìkò òun àsùbá ti kọjá àfẹni tó ṣe wípé làlúrí bá wà fún bí ó sún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ó kì ní ìgbà tóun ti yọ yẹn so kò jẹ́ bí àárín ẹ̀ ṣe jẹ́ ọláwà rẹ̀. Ó di àlàyé tí ẹ̀ ṣe tó ẹni tí ó kí mo lọ ibi tó jẹ́ pé kí n gbẹjọ wá tó bá ti àsìkò nínú ẹgbẹ́ pé ó ní ìpáyà ìlú ìsàwọ̀ àsìkò ìpáyà. náà kò ní ìdí kó ṣe sùn lórí ìsàwọ̀ tó bá dẹ̀ ṣe náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Ọmọ fáwọn ìlú Pálẹ́tà, ẹgbẹ́ ìgbẹ̀rẹ̀ ní pé ẹgbẹ́ bí ìlú àwọn ìròyìn tí àwọn ájẹ́lì tí wọ́n lọ àwọn aṣọ́nà tí wọ́n lọ sí ẹgbẹ́ òfurufú kò tí wọ́n fún wa nípa wípé ilé ayé ó kéré gan ọ̀tẹ́ ìlú àwọn tó láti sọ̀rọ̀ ní ìdókù. so ibi tó fi ọlọ́run tó ní àbí àbá rẹ̀ wò ó lẹ́nu sí ìlú iná ọ̀rọ̀ pa ọlọ́run wa subhanahu wa ta'ala kò ṣe ta mọ́ rò a mọ́ ń ro àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣùgbọ́n àti ń ro ń pa a mọ́ ń ro nípa àwọn àmì ọlọ́run ọba tàbá wo lọ gbogbo ẹ̀ a ní kí ni máa ìlú gbogbo eléyìí dá lásán ṣeré o nítorí kí ni ká lè bá àmọ́ pàtàkì rí ọlọ́run ọba ká lè bá sìn ọ́ òun ti dá gbogbo nǹkan yìí so tí àbá ti ń orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè já síbò ní ó lè já síbi wípé owó tí ẹ̀ṣẹ̀ sí mọ́ so lẹ́fẹ̀ẹ́ lò ní alóhun tóun ekiti lòun òun ò nígbàgbọ́ pé Allahu lẹ there is no God àwọn èèyàn bí karl marx àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ felix angel wọ́n ní there is no God kò sọ́lọ́run àwọn bí ilẹ̀ ní ìtọ́sí wọn àgbàpọ́lọ̀ ń bẹ̀. sádàrà àwọn tí wọ́n sọ wípé àwọn ń ta àwọn agnostics làwọn àwọn òṣù ọ̀pọ̀lọ̀ ń bẹ àbí kò sí àwọn òṣù fún pé kò sí o àwọn òrẹ̀ sọ pé ó wà so láàbẹ̀rẹ̀ yóò làwà dàbí àwa lè sọ àmà àwọn kan náà nù táwọn náà pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ ayé àti ẹlẹ́bọ̀ míì ni ẹni abòrìṣà ni àti kìíní ni in tọ́pọ̀lọpọ̀ èèyàn dó lórí pé kí ni ọlọ́run bẹ ọlọ́run bẹ ṣùgbọ́n bí tọ́pọ̀lọpọ̀ ti gbé gbági ni pé wọ́n ń gbé ẹ̀tọ́ rẹ̀ fún ẹ̀lùbí nísìnyí tó bá béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ nàfàrà ní kírísítẹ́nì tí ó lọ́lọ́run bẹ bẹ́ẹ̀ lọ́wọ́ kèfèrí mọ́kà tánàbí ṣe wá àti fún gangan àwọn àbúláàbí àbútọ́lì gbọ́pà kọ́lọ̀ ń bẹ ṣùgbọ́n táwọn ń kọ́ ní pé òun nìkan kọ́lọ̀ àwọn ọmọ ké pé àwọn ọmọ pé húbà pé manáàtì pé ọ̀zà torí pé àwọn yìí yóò ṣe ìsìnkú àwọn lọ́dọ̀ àwọ̀ọ̀mù ẹni tó jẹ́ náà sọ̀rọ̀ ní òun ló lóun ó ànábì òyìnbá tó ń bá ti ké mo rò pé so anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ká mọ̀ pé ọ̀kan ṣoṣo rẹ̀ ni so àwọn astronaut tá nǹkan tán jáde yìí tá bá lọ sí orí òfurufú ó yẹ kí wọ́n tún mọ ọlọ́run ọba sí i ṣùgbọ́n èyí tí wọ́n fi mọ ọlọ́run ọba sí i wọ́n ń múra ara nínú kí nínú àìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí tó bọ́nìyàn kó yìí sọ pé gbogbo àwọn kẹta àwọn yìí ó ṣẹlẹ̀ báyìí ní àkóyí sílẹ̀ ó kàn ṣẹlẹ̀ lójijì nísì ṣe yẹn kẹ́lẹ̀ wà nù yàrá kan nísì kó sùn ìgbà tó wá jí ó kàn bó oríṣiríṣi oúnjẹ ń bẹ bó ṣe bá jíìsì ló bá ti ní wá bẹ̀rẹ̀ sí jẹ kí ni ó ṣe tó bá jí tó bá gbogbo àwọn kan kí ni ó ṣe ta ló gbóúnjẹ yìí wá so ìwọ nísì ó bá rẹ lórí ilẹ̀ ayé ó kẹ̀rí gbogbo ẹbí fi oróṣùpá orí kìnnà wá ní àwọn kẹ̀rí kẹ̀ṣẹ̀lẹ̀ báyìí ní àkóyísídẹ́ǹsì ìṣẹ́ questions we kí yẹn béèrè spontaneously question yẹn yẹ kó wá ṣùgbọ́n ìtàwọn eléyìí ó fi sọ pé kí ni àwọn juwọ́lẹ̀ wípé gbogbo kí ni ò lè máa bẹ lásán ó gbọ́dọ̀ lẹ́ni tí ó dà ìtẹ́lómi yóò sọ ẹ pé wà yẹn ẹ̀sọ̀ pé ọlọ́run ló dóṣùpá ló dá oòrùn ókè táwa ló dọ́lọ́run àwọn àfáà ní pẹ́ṣọ̀ ọ̀dẹ̀ ló ń béèrè ó sọ pé ọlọ́run ló dóṣùpá ó tún wá ń béèrè pé ta ló dọ́lọ̀ ṣẹ́dá lọ́lọ́run ni ẹ̀dá náà máa dá so lọ́dọ̀ yín náà ni ẹlòmíì máa ń sọ wípé a gbọ́dọ̀ ní tí wọ́n ń pè ní unmoved mover unmoved mover ní tó move gbogbo nǹkan ṣùgbọ́n òun ní kò sẹ́ni tí ó move ẹ̀ tóun náà bá ti tún ṣe kíni tó bá ti tún rí ẹni tó move òun náà a tún gbọ́dọ̀ rí ẹlòmíì náà tó ṣe pé yóò múvò òun tí ó tún múvò òun nǹkan yẹn máa lọ tí ò ní so kí wọ́n dàbẹ̀ ní pé nǹkan ò exist agbọ́rọ̀ rẹ ni tó ṣe pé òun yóò máa múvò gbogbo nǹkan kò sí tó múvò òun àti ká pè ní kíni on cost cost kọ́ọ̀tì sábàbí gbogbo nǹkan tó ṣe pé kò sí nǹkan tó kọ́ọ̀sì òun ó gbọ́dọ̀ wà àwọn afáàmù àwọn apèjúwe wa aláwọn ọmọ ogun tán ní ọ̀gá ọ̀gá wa lẹ́ni bọ́dì ò gbọ́dọ̀ fáyà o ìbọn tó wà lọ́wọ́ rẹ̀ àti tó bá gbọ́ àṣẹ tó tó bá fi lè mú ìkan fáyà ní ó túnmọ̀ sí pé kí ni ó ti gbọ́ àṣẹ ó gbọ́dọ̀ lẹ́ni tó ṣe rí pé ọ̀gá yẹn ni kò tẹ́ni tó fóun lájẹ ọ̀dọ́ rẹ̀ nìkan ti bẹ̀rẹ̀ so ilé common sense ni so common sense yìí ká mọ̀ pé a gbọ́dọ̀ ní ẹni tó dá ayé yìí tí owó kì í ṣẹ̀dá torí pọ́tò náà bá tuntun jẹ́ ẹ̀gá nìyí àmọ́ kọ̀ntínú ta ló dẹni tó dóhùn ta ló dẹni tó dóhùn àmọ́ kọ̀ntínú rẹ̀ ṣùgbọ́n agbọ̀rọ̀ débì kan pé ẹni yóò ń ṣẹ̀dá òun ló wá dá gbogbo nǹkan ó láwọn ní ìfúwá sọnù wọn pé láàdìrí ní ìmọ̀ wọn ní agnostic làwọn mẹ́fìmọ́ fún wọn ní láàdìrí yóò àwọn tẹ́ mọ́ sọ pé láàdìrí láti lè fi sọ pé àwọn tí wọ́n ní kò sọ́lọ̀ ìsọkúsọ kò bá tẹ́ǹsì gan mu àwọn tọ́láwọn ò lè sọ náà ní bóòlẹ̀ ṣe ń lè sọ ẹjúwọ́lẹ̀ fódodo ayé yìí ní ẹni tó dá ẹni tó wá dá yìí kò sínú ẹ̀ lẹ́sẹ̀ kàmíkìlì iṣọ́ yìí kò sẹ́ni tá a lè fi wé wọ̀wọ̀ tẹ̀lé ọlọ́ sí ọba tó ń gbọ́ gbogbo nǹkan ni tó dẹ̀ rí gbogbo nǹkan òun